الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أما بعد àwọn èèyàn nǹkan máa dàrú mọ́ wọn lójú nípa tó ń jẹ́ libasul ihram ihram attire yẹn ni aṣọ tá a máa ń wọ̀ tá a pè ní ihram aṣọ ihram wíwọ̀ ìgbà wo ló wúlò sí fún mùsùlùmí láti wọ̀ ọ́ òun náà ni ìgbà tí bá ń bẹ nípa tó fẹ́ ṣe umrah àbí ń bẹ nípa tó fẹ́ ṣe hajj ìṣe tọ̀wáfù wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ṣe umra ìṣe tọ̀wáfù wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ṣiṣẹ́ hajj ìgbà tá bá ń ṣe méjèèjì yìí sí ọ̀ràn yẹn ni fún wa ká aṣọ ihram aṣọ ni rẹ̀ ìtumọ̀ rẹ̀ oní pé gbogbo àwọn nǹkan tó ti jẹ́ ẹ̀tọ́ fún wa tẹ́lẹ̀ nínú ìmúra nínú nínú ìfararọ obìnrin bómìnrin láṣepapọ̀ àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti di pé à ń bẹnu aṣọ ìrọ́mù yìí ní ìgbéradì fún pé a fẹ́ ṣe umrah ní ìgbéradì fún pé a fẹ́ ṣe iṣẹ́ hajj gbogbo àwọn kan yẹn ó ti di èèwọ̀ fún wa wọn náà fi ń pè ní aṣọ ihram that aṣọ tẹ́ẹ̀dá bá ti wọ̀ àwọn nǹkan kan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ fún yàn tẹ́lẹ̀ yóò padà di èèwọ̀ fún yàn tó já sí pé téèyàn bá tún ṣe nǹkan yẹn kódà nínú ẹ̀ ní à ń gérun àbá ń gé ìkànnà tó bá ti di pé èèyàn wọṣọ yìí tán tó bá tún gérun àbó gé àbó súnmọ́ obìnrin àbó kẹnu sóbìnrin àbó gangan tó ń fa obìnrin gbogbo àwọn nǹkan yẹn ó ba ìrọ́mù yẹn ó bàjẹ́ bá tún dẹ́dẹ́ lẹ́yìn ìgbà tí ìyẹn gbà sọ ìrọ́mù tán tó gbé wọ̀ tán ní ìdẹ́dẹ́ torí àwọn nǹkan wọ̀nyí ó ba ìhrọ́mù jẹ́ eléyìí òun láfimà wípé tí ń jásọ ìhrọ́mù ó ní í ṣe pẹ̀lú gbàtà bá ń ṣe umrah àbí gbàtà ń ṣeṣẹ́ hajj ni ìhrọ́mù gbígbé kí ni àwọn òye alhikma kí ni rationale bí ẹ̀yìn di ìhrọ́mù gbígbé àkọ́kọ́ nu tí ń jẹ́ ìhrọ́mù gbígbé ń jẹ́ ká mọ̀ wípé al-isha'aru bi yawm hisab ń fún yàn lára mà wípé lóòjọ́ alkiyama tọ́lọ́hún ṣe àkójọ papọ̀ gbogbo ẹ̀dá bákan láàrin wájú Allah subhanahu wa ta'ala lọ́jọ́ ìgbéde alkiyama àtọba àtìjòyè àtẹrú àtọmọ àtolówó àtẹntí òní bákan láti rí wájú ọlọ́run lóòjọ́ alkiyama sùgbéyàn bá ti wà ní ìhọ́rọ́mù yẹn gbogbo bó ti wù kẹ́ẹ̀dá sí tó láyé aṣọ yẹn nìkan náà lájọ gbé ìyẹn túmọ̀ sí àǹfààní àkọ́kọ́ àǹfààní kejì zari'u fadilati at-tawadu'i fil qulubi wan nufus

àti wọ́ fúnra ara rẹ̀ gan aṣọ yẹn nìkan náà lẹ́jọ́ wọ̀ aṣọ yẹn kò sí yàtọ̀ láàrin pé èèyàn jólówó jẹ́ tálíkà àbójẹ́ tó ní àbójẹ́ tí ò ní tẹ́ bá ti jọ wọ̀ yóò jẹ́ kí ìrẹ́ra ẹni ńlẹ̀ kó jókòó sẹ́mi èèyàn ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí òun ni àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ libasul ihram aṣọ ihram níwọ̀ wallahu a'lam